ẹ̀yin ènìyàn wa ààrẹ Tinubu ti yarí o wọ́n ti yarí mọ́ wọn lọ́wọ́ o wọ́n ní irọ́ ni wọ́n pa mọ́ àwọn o àwọn ò bu ọwọ́ lu ìwé kankan o ẹ̀yin ènìyàn wa ṣe mọ̀ wípé láti ọjọ́ bíi mélòó kan sẹ́yìn awuyewuye kan ń lọ lọ́tún tó ń lọ lọ́sì lórí wípé bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n bu ọwọ́ lu ètò kan tí wọ́n ń pè ní LGTBQ. Hey, lgtbq kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni ìbálòpọ̀ láàrin akọ sí akọ àti abo sí abo tó yẹ pé gbogbo alamọ̀ wípé ìlú òyìnbó àwọn aláwọ̀ funfun ni wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ṣe mọ̀ wípé ìlú tí bí géèdì bá ti lọ wàhálà ti dé bá ìlú yẹn látìgbà tí Bill Gates ti wá sí Nàìjíríà ní oríṣiríṣi tí ló ti ń jẹyọ òun náà ló gbé àgbàdo GMO wá tó sì jẹ́ wípé àwọn èèyàn sì fi mú fílẹ̀ lọ́tún lọ́sì wípé bàbá Bọ́lá Ahmed Tinubu ó ti bu ọwọ́ lù o ó ti ṣe o gbogbo ẹ̀ ṣáà ń lọ ìrànyìnrànyìnrànyìn lórí ayélujára. Hmm wọ́n ti wá jáde wọ́n ti sọ̀rọ̀ báyìí o wọ́n ní bàbá Bọ́lá Ahmed Tinubu pé ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n bu ọwọ́ lù o wọ́n ní nǹkan tí wọ́n bu ọwọ́ lù náà ń pè ní Samoa wọ́n ní Samoa yìí S-A-M-O-A Samoa wọ́n ní òun ni wọ́n bu ọwọ́ lù wípé ó yàtọ̀ sí LGTBQ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí o kí wá ní ìtumọ̀ Samoa yìí tó sì jẹ́ wípé ìròyìn tí wọ́n fi síta ní báyìí wípé ilé iṣẹ́ agbéròyìn síta àwọn oníròyìn journalist wọn kọ́kọ́ gbé ìròyìn yẹn wípé bàbá Bọ́lá Ahmed Tinubu ti bu ọwọ́ lu ìbálòpọ̀ láàrin akọ sí akọ àti abo sí abo wọ́n ní wọn yóò fojú ba ilé ẹjọ́ o wípé irọ́ ni wọ́n ń pa mọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu o tó jẹ́ wípé àdéhùn tó wà ní inú LGTBQ yẹn ni wípé orílẹ̀-èdè ní adúláwọ̀ yìí tó bá bu ọwọ́ lù tó bá gba òfin yẹn wọlé tó gba àdéhùn yẹn wọlé wípé wọn yóò fún ààrẹ ibẹ̀ ní one hundred and fifty billion dollar one hundred and fifty billion dollar yìí òun ló ń lọ kákàkiri lórí ayélujára láti nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn ṣùgbọ́n wọ́n ti wá jáde báyìí wọ́n ti tọ̀ mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn o wípé ètò Samoa ó yàtọ̀ sí ti LGTBQ kí ni ìtumọ̀ ìwé àdéhùn Samoa eléyìí tí bàbá Bọ́lá Ahmed Tinubu tó tọwọ́ bọ̀ ìwé àdéhùn Samoa ó jẹ́ àgbékalẹ̀ ìlànà òfin àjọṣepọ̀ láàrin ẹgbẹ́ àwọn orílẹ̀-èdè nílẹ̀ Áfíríkà Caribbean àti Pacific States ìyẹn náà ni OACPS tí ibùjókòó rẹ̀ wà ní Brussels ní Belgium àti àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe ìwé àdéhùn Samoa ó jẹ́ àgbékalẹ̀ ìlànà òfin fún àjọṣepọ̀ láàrin ẹgbẹ́ àwọn orílẹ̀-èdè nílẹ̀ Áfíríkà Caribbean àti Pacific States tí ibùjókòó rẹ̀ wà ní Brussels ní Belgium àti àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe ìyẹn ní ti Samoa eléyìí tí bàbá Bọ́lá Ahmed Tinubu tọwọ́ bọ̀ àfojúsùn ìwé àdéhùn Samoa òun ni láti mú àgbéga bá ètò ìdàgbàsókè tó fẹsẹ̀ múlẹ̀ gbígbógun ti àyípadà ojú ọjọ́ àti àwọn ipa tó ní ẹ̀dá lára. bákan náà ni ìwé àdéhùn ọ̀hún wà láti ṣe àgbékalẹ̀ àǹfààní ọ̀nà ìdókoòwòpọ̀ kí àjọṣepọ̀ tó gúnmọ́ sì tún wà láàárín àwọn orílẹ̀-èdè tó wà nínú àjọ ní àwùjọ àgbáyé ìyẹn náà ní ní UN kí àjọṣepọ̀ tó dánmọ́rán kó wà láàárín wọn. ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá ọdún 2023 àjọ ìṣọ̀kan ilẹ̀ Úróòpù yẹn náà ní EU àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ parapọ̀ láti tọwọ́ bọ ìwé àdéhùn àjọṣepọ̀ tuntun yìí èyí tí wọ́n ń pè ní ìwé àdéhùn Samoa Samoa Agreement Deal látìgbà tí ìròyìn ọ̀hún ti jáde síta ni wípé ìjọba Nàìjíríà ti tọwọ́ bọ ìwé àdéhùn ti Samoa yìí ló ti di ohun tí àwọn ènìyàn ń gbé kákàkiri báyìí tí ìròyìn ọ̀hún sì ti wá di àríyànjiyàn nípa ohun tí ìwé àdéhùn ọ̀hún jẹ́ èyí ni wọ́n fi wá jáde síta wípé ìwé àdéhùn tó wà láàrin àwọn EU àti àwọn European country òun ni Samoa òun ló ṣe àgbékalẹ̀ ṣùgbọ́n ó yàtọ̀ sí ti LGTBQ ìyẹn ni àjọṣepọ̀ ìyẹn ni àríbálòpọ̀ láàrin akọ sí akọ àti abo sí abo ìyẹn ni àwọn èèyàn ń mú kiri wọ́n sì ti wá yànnàná ẹ̀ wípé àwọn oníwèé ìròyìn tó kọ́kọ́ gbé ọ̀rọ̀ yẹn síta wọ́n ní wọn yóò fojú ba ilé ẹjọ́ ẹyẹ ènìyàn wa torí wípé ọ̀rọ̀ náà ó ní í ṣe pẹ̀lú owó ìyẹn ni LGTBQ yẹn wípé orílẹ̀-èdè ní adúláwọ̀ tó bá ti lè gbà wọlé wípé kí ìbáṣepọ̀ láàrin akọ àti abo kó máa wáyé níbẹ̀ wọ́n ní àwọn tí wọ́n ní ètò yẹn wọn yóò fún orí orílẹ̀-èdè bẹ́ẹ̀ ní one hundred and fifty billion dollar ìyẹn ló wá di awuyewuye tó wà lórí ayélujára ẹyẹ ìyẹn wa àwọn oníròyìn wa náà tí wọ́n tọ̀ mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà nìyẹn ẹ jẹ́ ká fi ẹ ohùn sí kẹ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ láti ẹnu wọn nílẹ̀ agbódò lọ́hùn ẹ bá wa gbóhùn sókè. The federal government has made clarifications over the controversy surrounding the eu samo agreement it entered into. Minister of Information Mohammed Idris says the federal government will take legal action over false media reports about the agreement. 28 June 2024, Nigeria signed the Samoa Agreement at the Organization of African, Caribbean and Pacific States Secretariat in Brussels, Belgium. This partnership agreement involves the EU, its member states, and the OACPS members. Following the signing, there were widespread criticisms alleging that the agreement included provisions endorsing LGBTQ activities within Nigeria. The federal government has refuted these claims, attributing them to misinformation spread by Daily Trust and other outlets that failed to seek clarification. We, however, did not envisage that Daily Trust and the people behind it could descend to the reckless level of attempting to set the country on fire by falsely accusing the government of signing a deal to promote LGBTQ. The federal government has decided to lodge a formal complaint to the Newspaper Proprietors Association of Nigeria's Ombudsman on this irresponsible reporting. In addition, the federal government will use every lawful means to seek redress in the court of law. The information minister insists President Bola Tinubu's administration highly regards the Nigerian constitution and its laws. The government of President Bola Ahmed Tinubu will not in any way sign anything that goes against our constitution, our laws, our culture, and our various faiths. Adding more clarity to the Samoa Partnership Agreement, the Budget Minister confirmed there's no million dollar clause he said the deal aims to boost Nigeria's capital across various sectors. Within this agreement, there is nowhere where it is mentioned that Nigeria is going to receive 150 billion or any sum for that matter. Copies of the agreement were shared with the press to ensure accurate information reaches the public. The media has been advised to seek proper clarification for information that they do not understand to avoid misrepresentation of government policies and inciting the public. It is, however, disheartening that some elements are abusing this free environment guaranteed by the government. We are alarmed by the level of reckless reporting and statements by some media organizations and individuals that bother on national security and stability. While we sometimes view and treat these occasional reports as part of media's normal work, we have now seen a pattern that is difficult to be wished away as normal journalism. The insidious and inciting publications by the Daily Trust newspapers these past months have come across as nothing but a deliberate effort to brush the government with a tar. On many occasions, we have restrained ourselves from believing that this was indeed the case. But the consistency of the mischievous publication by the media trust newspaper leaves us with no option than to believe so. In the aftermath of the coup in Niger Republic, for example, Delhi Trust championed a jaundiced narrative that the federal government was driving the country into war and twisted it with regional sentiment to cause disaffection amongst our people. The same newspaper gave a banner headline to a baseless accusation that the government was working on citing foreign military bases in the country. Neither Delhi Trust nor the originators of that story provided any shred of evidence to prove its point. Two weeks ago, Delhi Trust also concocted and popularized a lie that the federal government had renamed Murtala Mohammed Expressway in Abuja to Wale Shoyinka Way. In all these instances, all that the paper depended on were falsehoods and hearsays they showed no remorse or even humility to recant their story. We, however, did not envisage that Delhi Trust and the people behind it could descend to the reckless level of attempting to set the country on fire by falsely accusing the government of signing a deal to promote LGBTQ we found that despicable and wicked because the allegation is nowhere in the document signed on behalf of the federal government. Surprisingly, the paper put forward no evidence nor provide the agreement allegedly signed to prove their point. The baseless and sensational story unfortunately formed a basis for Utbah, that means Friday sermons, by some of our respected imams around the country who were misled by the story, thereby raising tempers around the country. On the part of government, we continue on the honorable part of civility by restraining ourselves from taking self-help or any draconian measures as we have seen in this country in the past. While past governments have attempted or indeed have clamped down on the media for infractions much lower than this, we have decided to toe the path of civility and the rule of law. This country is governed by laws and it is a democratic nation and the government is desirous of keeping it so. This afternoon, I have the Honorable Minister of Budget and National Planning, who indeed is at the center of this story to provide details of that. But beyond this, the federal government has decided to lodge a formal complaint to the Newspaper Proprietors Association of Nigeria's Ombudsman on this irresponsible reporting. In addition, the federal government will use every lawful means to seek redress in the court of law. The federal government once again wishes to reiterate its friendly policy towards ethical and free speech. Government would, however, not take fake news and disinformation lightly. And in fact, will go a long way to ensure that peace and stability is maintained in the country. The reporting by Daily Trust should form a basis for all of us to understand what fake news, misinformation, or disinformation is. And let me reiterate that this is by no means an attempt by the administration of President Bola Ahmed Tinubu to gag the Nigerian press. I have said it severally here and elsewhere that the, the administration of President Bola Ahmed Tinubu will continue to ensure that there is freedom of expression and that the press will have a free environment to practice what we believe is necessary for the continuous enthronement of democracy in our land. However, like I've said earlier, fake news, misinformation, disinformation, and any attempt to incite the Nigerian public against a legitimate government will not be tolerated because we believe that that cannot be called responsible journalism. I will therefore wish to call on the Nigerian media to continue to show respect to our constitution, respect to all that we require for democracy to continue to thrive in this country. But let me say once again, for reasons of emphasis, that the administration of President Bola Ahmed Tinubu will not in any way form or shape, do anything that would stifle freedom of expression in Nigeria. It is in that spirit that we have the Honorable Minister of Budget and Economic Planning to provide details of what is contained in the agreement that was signed on behalf of federal government. And not to only do that, to also give the Nigerian media the copy of the actual agreement that was signed by the federal government. This, we believe, will give members of Nigerian media the opportunity to go through line by line, close by close, to see what Nigerian government has signed on its behalf. But let me say, for reasons of emphasis, that the government of President Bola Ahmed Tinubu will not in any way sign anything that goes against our constitution, our laws, our culture, and our various faiths. So if you hear post-Cotonou agreement or the partnership agreement that I just read or Samoa agreement, they meant the same thing. It's called Samoa agreement because um, EU and or is uh, Africa, Caribbean and Pacific countries met in Samoa, which is a country in the Pacific, last year, October, with the intention of signing the agreement. The EU members, 27 of them, had signed the agreement then, and in Samoa, a number of other countries signed. Nigeria was not in attendance uh, not because we are disputing the agreement, but because the government was just settling down and we know that we have time to deal with it. The partnership between Nigeria and the Organization of Africa, Caribbean and Pacific States, OACPS, dates back to the Georgetown Agreement of 1975 which brought together countries in Africa, Caribbean, and Pacific for establishment of a framework for trade and development cooperation with the European Union as its main objective. Ah, ẹ̀yin ènìyàn wa a kí wa wípé ẹ káàbọ̀ padà sí orí ìkànnì wa níbí o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa olólùfẹ́ wa pátápátá ni akínílé lóko àtìlẹ́yìn òde èmi náà lọ́mọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àṣàkẹ́ tv show ẹ ti bá wa gbọ́ gbogbo àlàyé eléyìí tí wọ́n ṣe tó jẹ́ yé pé àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn torí pé àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn àwọn ń jà fún ẹ̀sìn tiwọn ni wípé mùsùlùmí àwọn ò faramọ́ o ìyẹn ni lgbtbq eléyìí tí wọ́n kọ́kọ́ ń gbọ́ awuyewuye wípé bàbá Bọ́lá Ahmed Tinubu tọwọ́ bọ̀ nítorí owó one hundred and fifty billion dollar ẹ sì mọ̀ wípé àwọn adarí wa nínú ìlú yẹn náà gbogbo tó bá ti gbówó wá ẹ wo ti GMO tí wọ́n àpúrúfù ṣó yẹ kí wọ́n àpúrúfù yẹn tí wọ́n mọ̀ wípé ìpalára wà ń bẹ fún àwọn ènìyàn ó máa ṣe ìpalára ṣùgbọ́n nígbà tó ti lè bá owó dé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ eléyìí tí àwọn èèyàn fi fapá ń járí gan lórí ayélujára òun ni wọ́n fi wá sọ wípé ìròyìn yẹn ni àwọn tó kọ́kọ́ gbé ìròyìn yẹn jáde wọ́n ní wọn yóò fojú ba ilé ẹjọ́ wọ́n á fi ojú wi òfin ìjọba nítorí wípé àwọn nǹkan báwọn yìí ìlú tó tẹ̀ dá tẹ́lẹ̀ àwọn ọmọ gan wọn ti wà ọ̀nkó lòsì tí wọ́n bá ti wá lọ gbé ìbáṣepọ̀ láàrin akọ sí akọ abo sí abo wá ni wọ́n bá ti fínísì àwọn ọmọ òun la torí sọ fún wa wípé àwọn ìjọba ilé yìí kò kàn wọ́n pẹ̀lú báwo ni ògo ọ̀la báwo ni fúnṣọ àwọn ọmọ tó bá ti lè bówó dé ó bówó dé ni gbogbo eléyìí tí wọ́n padà wá sọ yìí báyìí ọlá pé wọ́n ti rí pé àwọn èèyàn ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí ayélujára ni lórí ìlànà eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ gbé kalẹ̀ àti àdéhùn eléyìí tí wọ́n bọ̀wọ́ lù torí wípé ìlú tó da tẹ́lẹ̀ àwọn ọ̀dọ́ kò síṣẹ́ wọ́n mú oríṣiríṣi ni ọ̀nkólòsì ní everyday wọ́n bá ti wá lọ gbélé ìwá wọlé ṣe ni pé wọ́n ti fíníṣì wọn tó tálẹ̀ nìyẹn òun la torí sọ fún wa ká gba orílẹ̀-èdè wa tá a bá gba orílẹ̀-èdè wa gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa mójútó fúnra wa torí pé àwọn tó wà ń bẹ̀ yìí lẹ́yìn owó owó náà ló ti kàn pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń yáwó wọ́n bá ti lè gbọ́ wípé owó yìí o ẹyá ẹ lọ sínú ìlú yìí o ẹ tọwọ́ bọ̀ o àwọn máa gbé iye owó báyìí fún yín o wọn ò fẹ́ mọ nǹkan tó fẹ́ ti ẹ̀yìn nǹkan yẹn jáde káwọn ṣáà ti gba owó ni ṣùgbọ́n báyìí wọ́n ti wá yànnàná ẹ̀ wọ́n ti sọ ìyàtọ̀ tó wà láàrin méjèèjì wípé àjọ eléyìí tó jẹ́ samoa ó yàtọ̀ sí ti lgtbq wípé ìyẹn òun ni òfin ìlànà àgbékalẹ̀ òfin fún àjọṣepọ̀ láàrin ẹgbẹ́ àwọn orílẹ̀-èdè nílẹ̀ áfíríkà àti caribbean àti pacific state tí ibùjókòó rẹ̀ wà ní Brussels ní Belgium ẹ̀tẹ̀ bá wà ní Germany ẹ̀ máa mọ̀ bẹ̀ àti àjọ ìṣọ̀kan ilẹ̀ Úróòpù ìyẹn náà ní EU tí wọ́n dẹ̀ wá jẹ́ kó yé wa iye àwọn ọmọ ẹgbẹ́ tó wà nínú àjọ Samoa yẹn àwọn ọmọ ẹgbẹ́ náà tí wọ́n jẹ́ mẹ́tàdínlọ́gbọ̀n nínú àjọ ìṣọ̀kan ilẹ̀ Úróòpù ni wọ́n tọwọ́ bọ̀wé àdéhùn yìí tí àwọn ilẹ̀ Áfíríkà mọ́kàndín lọ́gọ́rin ìyẹn náà ni seventy nine ni àwọn tí wọ́n jẹ́ tilẹ̀ áfíríkà àwọn tó jẹ́ ti europe wọ́n jẹ́ mẹ́tàdínlọ́gbọ̀n ìyẹn náà ni twenty seven ṣùgbọ́n àwọn tilẹ̀ áfíríkà mọ́kàndínlọ́gọ́rin ìyẹn náà ni seventy nine tán wà nínú ìpàdé yẹn tí wọ́n jọ ti ọwọ́ bọ ìwé àdéhùn samoa yẹn caribbean àti pacific sì wà nínú wọn ni wọ́n jọ pawọ́pọ̀ láti tọwọ́ bọ̀wé àdéhùn yìí iye àwọn tó wà nínú orílẹ̀-èdè tó tọwọ́ bọ̀wé àdéhùn yìí lé ní bílíọ̀nù kan àbọ̀ ìyẹn ni gbogbo wọn lápapọ̀ àti yúróòpù o àti nílẹ̀ áfíríkà o wípé kí wọ́n bá lè jọ ní àjọṣepọ̀ eléyìí tí ìdàgbàsókè àfidé bá inú ìlú gbogbo ẹ̀ náà làṣà ń gbọ́ láti iye ọjọ́ yìí gbogbo ẹ̀ náà látìgbà tí wọ́n ti ń tọwọ́ bọ̀ kí la rí o wọ́n ṣáà mú gbogbo ẹ̀ lọ́tún wọ́n mú gbogbo ẹ̀ lọ́sì nǹkan tí àwa mọ̀ ni wípé kí wọ́n pín inú ìlú yẹn ká dá dúró wọ́n tọwọ́ bọ̀wé lọ́tún tọwọ́ bọ̀wé lọ́sì wọ́n lọ bá yúróòpù wọ́n lọ bá àwọn un látìgbà tí wọ́n ti ń kó wọn wá kí ni àyípadà tó dé bá inú ìlú ohun tí a tẹ̀ kọ́kọ́ gbọ́ tẹ́lẹ̀ ni wípé eléyìí ìwé àdéhùn tó ń lọ kákàkiri lórí ayélujára wípé àjọṣepọ̀ láàrin akọ sí abo akọ sí akọ àti abo sí abo wọn ló máa mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé inú ìlú àwọn ni what kí ni <laughs> kí ni ìdàgbàsókè ọrọ̀ ajé tìyẹn fẹ́ mú bá inú ìlú àbí ó fẹ́ fi ṣe àkóbá fún àwọn ọ̀dọ́ wọ́n fẹ́ fi ṣe àkóbá sí ni ṣùgbọ́n wọ́n ti wá jáde báyìí wípé kò rí bẹ́ẹ̀ o ọ̀tọ̀ ní nǹkan tí bàbá Bọ́lá Ahmed Tinubu tọwọ́ bọ̀ o wọ́n tẹ̀ ti wá bínú wọ́n yarí mọ́ àwọn ará ìlú lọ́wọ́ báyìí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n bínú gidi tí wọ́n yarí mọ́ ará ìlú lọ́wọ́ wípé àwọn ò tọwọ́ bọ̀ one hundred and fifty billion dollar kọ̀ọ̀kan o ọ̀tọ̀ ní ìpàdé ilé táwọn lọ ṣe ní Jámánì o ọ̀tọ̀ ní nǹkan táwọn lọ tọwọ́ bọ̀ níbẹ̀ o ẹ̀yin náà lẹ́ ń tọwọ́ bọ̀ gbogbo ẹ̀ kiri ẹ̀yin náà lẹ́ ń kó gbogbo ẹ̀ wálé GMO tẹ́ gbé wálé ńkọ́ ìyẹn ló jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ torí pé àwọn nǹkan tí ò mú ìdàgbàsókè bá inú ìlú àwọn nǹkan tí ò mú ọrọ̀ ajé inú ìlú gbòòrò sí ẹ máa lọ torí pé wọ́n ti promise ẹ̀yin lówó ẹ wàá máa wá tọwọ́ bọ gbogbo ẹ̀ àwọn nǹkan báwọn yòókù díẹ̀ káàtó ṣùgbọ́n báyìí wọ́n ti wá wọ́n ti wá clarify ẹ o wọ́n ti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ o wípé o àwọn ò tọwọ́ bọ̀ o ẹ wo nǹkan tí mo tọwọ́ bọ̀ rèé o Samoa làwọn tọwọ́ bọ̀ o ẹyẹ ènìyàn wa ẹ bá wa pín kó wọ ìgboro ayé lọ kí wọn gbogbo àwọn èèyàn gbọ́ wípé eléyìí tí wọ́n ń gbé kiri pé LGTBQ wọ́n nìyẹn kọ́ làwọn tọwọ́ bọ̀ o wípé Samoa àjọṣepọ̀ òfin eléyìí tó máa wà láàrin àwọn European country àti ilẹ̀ adúláwọ̀ láti lè jẹ́ kí ìdàgbàsókè kó dé bá inú ìlú wọn ní òun ni wọ́n lọ tọwọ́ bọ̀ o ọlọ́run á ràn wá lọ́wọ́ orílẹ̀-èdè Yorùbá òun la mọ̀ tó jẹ́ ọ̀nà àbáyọ sí gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ ká gba orílẹ̀-èdè wa torí pé gbogbo àwọn òyìnbó wọ̀nyí náà àwọn náà ni wọ́n wọ́n dúró lé iṣan ọrùn wa báyìí ni tó jẹ́ wípé gbogbo wọn ni wọ́n ń jẹ àǹfààní nínú ìlú yẹn gbogbo wọn pátá ni wọ́n ní percentage ti tiwọn tiwa ni wípé ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa kúrò lọ́wọ́ àwọn ìka ẹ̀dá wọ̀nyí Elédùmarè á sì fún wa ṣe a ò ní dààmú o ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ wò wá nílé lóko àti lẹ́yìn odi gbogbo yín pátápátá ni ya kí o ní orí ìkànnì yìí ẹ bá wa pín ètò yìí ẹ bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá wa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí pẹ̀lú gbogbo àwọn kan tẹ́ gbọ́ lẹ́nu àwọn oníwèé ìròyìn wa àti eléyìí tí a kà fún wa ohun tí ó jẹ́ LGTB tóun náà túmọ̀ ẹ̀yin náà kílẹ̀ ẹ̀yin náà bá wa rí sí gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ yìí jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán wa ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àṣàkẹ́ TV show Olùduwà gbè wá o láṣẹ ìdùnmọ̀ rẹ̀.